àjíkà yẹn àjíkà dé àti ṣàlàyé ọjàlàyé ní fúnra mi ló ṣàlàyé ṣíṣe alìkùránì lọ́ṣọ́ pẹ̀lú ohun dídùn àbú rẹ̀ àròdí ọlá níròyìn pé òun gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run kan lọ́lá àlewọ̀sán là ń sọ wípé ọlọ́run kì í tẹ́tí sí nǹkan kan pẹ̀lú ìdùnnú gẹ́gẹ́ bí òjíṣẹ́ tó ní ohùn dídùn tó sì ń ké alùkùránì sókè lọ́nà tó rẹwà nínú àdìsí yìí Abu Musa àlìàṣáàrì lòdì ọlá níròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá ayéwọ̀sọ́lá ń sọ fún òun wípé dájúdájú ó jẹ́ ẹni tí ó ń fún mi tí ó ń fúnni ní ẹ̀bùn ohun dídùn bíi ti ànábì Dáhùd nínú ẹgbàá ọ̀rọ̀ mìíràn ó fi kún un pé ìbáwù mi kí o mi nígbà tí mo ń tẹ́tí sí bí ó ṣe ń ké àlùkùránì náà Bukhari àti Muslim ló gba àdìsí méjèèjì náà. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه ومن ولا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله باب استحباب تحسن الصوت بالقرآن وطلب القراءات من حسن الصوت بتي àwọn hadith yóò máa wá yóò máa dá àti máa ké alukur'an pẹ̀lú ohun tó dáa àti talabul qira'ati min husni sawt káti ẹ̀tún sọ pé kẹ́nìkan ó ké kur'an ká gbọ́ nítorí pé ohun rẹ̀ ṣe kíni nítorí pé ohun rẹ̀ dáa hadisi alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ hadisi Bukhari àti Muslim mutafakun ali ṣùgbọ́n ní hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu tó sọ pé qala sami'tu Rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yaqul mo gbọ́ nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí wípé ma adana Allahu li shay'in ma adana li nabiyyi husni sawti yàtàgọ́nà bílẹ̀ kùrán pé ọlọ́run ọba ò yọ̀ǹda nǹkan kan gẹ́gẹ́ bí bí n tó yọ̀ǹda fún ànábì kan sallallahu alayhi wa alihi wa sallam kí ni nǹkan tó yọ̀ǹda fún ànábì náà òun náà ni ohun tó dáa ní. ẹni tó ń ké quran pẹ̀lú ohun dídùn yẹ́jì àrùbí òǹkè sókè mutafakun ali máa nà ádánà lọ ayé ìstámáà àfáà ni yíyọ̀ǹda yẹn ni imam nawawi ìta tó sí yọ̀ǹda yìí òun ni ayé ìstámáà ó ń sí i wàhúwà ìṣàrọ̀ tún ilà rídọ̀ wọ̀lkọ̀bùn tó ń júwe sí ìyọnú àti gbígbà wọlé astagfilaima adìnà gan ni kìí ṣe adànà lájẹ́ adànà yóò adìnú ìyẹn yóò jẹ́ pé kéèyàn máa pèrún tàbí kéèyàn máa kéde adànà yóò adìnú ibẹ̀ láti fa mọ̀ adìnú ẹni tó ń pèrún ẹni tó ń kéde yẹn jáde. ṣùgbọ́n àdínà ló máa jẹ́ hmm? adìnà kéèyàn yọ̀nda yá dànù adìnà ó yọ̀nda yá dànù hmm? so mọ́ àdínà lọ lè ṣe in ọlọ́run ò yọ̀nda fún nǹkan kan ká dùn mẹ́ sí mọ́ adìnà lìnà bí yìí irú èyí tó fún ànábì kan. ṣe yé nípa kíni nípa ohun dídùn yàtọ̀ quran nígbà tí ànábì yẹn bá ń ka quran tó sì ń ṣe kíni tí ó ń dùn ohùn sí nígbà tó ń kà ìyẹn tá a sọ yìí abìnà tó yìí òun ni wípé ọlọ́run fúnra ara rẹ̀ sọ̀lọ́lọ́ ọlọ́run fúnra ara rẹ̀ subhanahu wa ta'ala ó ìstámàá a ìstímáà kéèyàn máa tẹ́tí sí kíké nǹkan yẹn kíka nǹkan yẹn pẹ̀lú ohun dídùn ṣe àwọn nǹkan tí wọ́n máa ń pẹ̀lú ohun dídùn pọ̀ àbí alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ni orin ewì orin ewì oríṣiríṣi orin ewì ló wà nílẹ̀ Yorùbá ń bí gẹ́gẹ́ ìjálá èyí tí àwọn ọdẹ tí wọ́n máa ń sun wọ́n sọ fún wọ́n sun ìjálá gẹ́gẹ́ bí ìwì mòròfódíé gẹ́gẹ́ bí ẹ̀sà àwọn eléégún gẹ́gẹ́ bí ó ṣàpọ̀ bá wọn hmm? bàbá ní ká mọ̀ ká lọ́kọ̀ọ̀kan oríṣiríṣi oríṣiríṣi tí àwọn èèyàn mọ̀ ń kà láti ìlú kan dé ìlú kejì irú ẹ̀ náà tún ní ewì táǹkà táàmù bọ́ sí tí ẹ̀rì pé wọ́n máa dùn ohùn sí àwọn èèyàn máa irú ẹ̀ ní ẹkún ìyàwó náà ẹ bá ń sunkún ìyàwó wọ́n máa di wọ́n máa dùnú sí mo rò pé ìyẹ́ rẹ̀ tàwọn onífá náà wọ́n á máa dùn ohùn sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló wọ́n máa dùn ohùn sí nínú rẹ̀ náà ni orin gangan kíkọ irú tòde òní tí wọ́n lùlù sí oríṣiríṣi ìlú gẹ́gẹ́ bíi bàtà tàwọn oníṣàngó tí wọ́n bá ń dá bàtà àti ọlọ́mọlé wọ́n tó ń pè ní lémele hmm, ọlọ́mọlé tàbí àwọn gángan àwọn ìyáàlù tó ní ṣàwòrò òjìjó àwọn alágídìgbò gbogbo wọn yẹn tí wọ́n bá ń kọrin wọ́n máa ń dùn òun sí títí tó fi wá dé orin òde òní gẹ́gẹ́ bíi jùjú fújì sákárà Hmm? àwọn oríṣiríṣi orin táwọn èèyàn kọ tó fi wá débi high life hip hop gbogbo ẹ̀ pátá rock country music àti gbogbo àwọn míì tí ó bá tún jáde tó fi dọ́dọ̀ àwọn oní gospel gospel singers àtàwọn tí wọ́n láwọn ń kọrin Islam yẹn ni àwọn mùsùlùmí tí wọ́n láwọn ń kọrin Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn yẹn rí kí wọ́n máa ṣe kí ni wọ́n máa ń dun ohùn sí wọn ìdédé sọ lásán orúkọ àfọkànsí anábìwá muhammad sallallahu alaihi wa alihi wa sallam wá ń sọ pé ma adina Allahu li shay'in ọlọ́run ò yọ̀ǹda fún wa ká dùn ohùn sí nǹkan kan láyé ma adina li nabiyyin husni husni sawti yàtàgọ́dùnà bil Qur'an irú èyí tó yọ̀ǹda pé fún ànábì kan tó ń dùn ohùn bí ẹni tó ń ṣe kí ni tó ń ké alukur'an ní àdísà Abu Musa máṣíṣàlá kékeré lórí ẹ̀wọ̀n wà á náà bí Musa al-Ash'ari radiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wasallam qala lahu laqad utitu mismarami mazamiri ali Daud Ànábì sallallahu alaihi wasallam sọ wípé a ti yọ̀ǹda àdísà Abu Musa al àti yọ̀ǹda fún mi mizmaron ní mazamiri ali daud ohun irinṣẹ́ orin tàbí ohun orin irú ìta yọ̀ǹda fáwọn ará ilé daud tàbí ànábì daud wọ́n lóun ló kọ sáàmù tó wà ní bíbélì hmm? ohun sáàmù yẹn ó yàtọ̀ sí ọ̀rọ̀ lásán ọlọ́run yọ̀ǹda ohun tó dùn fún ànábì wo ni ànábì daud tó fi ń ṣe kí ni tó fi ń yin lọ́hùn ó wà ní Quran náà o hmm? tí ànábì Dáúd tó fi máa ń yin lọ́hùn yọ́lọ́ tí Dáúd tó bá ń yin lọ́hùn ẹ̀yin òkè ẹ darapọ̀ mọ́ Dáúd kẹmọ́ bá yin lọ́hùn ẹ̀yin ẹyẹ ẹ darapọ̀ mọ́ Dáúd kẹjọ mọ́ yin lọ́hùn alẹ́ ìsàlámù Bukhari àti Muslim ló gbà á nù rí wáyà àti Muslim ẹ́ eh? nínú ríwáyà ti ta ni ríwáyà ti muslim anna rasulallah sallallahu alaihi wa sallam qala lahu law ra'aytani wa ana astami'u li qira'atik al-bariha anabi ń sọ fún abu musa al-ash'ari tó bá pé orí mi ni hmm? tàbí ìbáṣepọ̀ orí mi ni tàbí kì bá wù mí kó orí mi ní èmi nígbà kó orí mi ní anna astamiu nígbà tí mò ń tẹ́tí tàbí lẹ́ni tó ń tẹ́tí lìkìrọ̀ átíkà lìbáríà sí kíké tó ń ké alìkùrán ní alìbáríà lálẹ́ àná kíké tó ń ké kùrán ní alẹ́ àná kọ́lọ̀ kó ṣàánú wa. Ah, ètò tẹ̀lé àdís bàárà radiyallahu anhu kọ́l sami'tu nabiyya sallallahu alaihi wa sallam bàárà ọmọ albàárà ní òun gbọ́ bí òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam kọ́rọ̀ àfilẹ̀ ìṣà ó ké nínú sọ̀látùl ìṣà ìrìn ìṣà ìtànkí bitín wàtíni ní ìgbọ́ ẹni tí ohun rẹ̀ dùn tó tànábì nígbà tànábì kí wà tí ní wọ́n zaitúnù tó ń gbọ́ nínú ìṣá ìkan o láàjọ tó ń gbọ́ ohùn dídùn òun ò tí gbọ́ ohun ẹni tó dùn bíi ti kí ni o bíi ti ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallamri rí ká tún mú gbogbo àdìsí wà bẹ̀yẹn ká wá sàlàyé ẹ̀ papọ̀ wà ní abílù bàbá bashir bunu abdulmundiri radiyallahu anhu àbáta ń pè ni abúlù bàbá bashir ọmọ abdulmundiri kọ́lọ̀ yọnu sí ànànàbí yá sallallahu alaihi wasallam kọ́l ànàbí sọ pé man lam yataghanna bil qur'ani falaysa minna ke ṣara wa ẹni tí ń ké quran tí ò ké pẹ̀lú ohun tó dáa hmm? ó ń ké quran pẹ̀lú ohun tó dáa ṣùgbọ́n àǹfààní yàtà gọ́dùnà bèèrè quran ìtumọ̀ mẹ́ta ló kó sínú alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ohun tó dá ẹlẹ́ẹ̀kejì o ní kámọ̀ká tẹ̀rẹ̀tìlán kámọ̀ká ní ṣíṣẹ́ tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta o ní ká pẹ̀lú òfin tó wà ń bẹ̀ lọ́nà tí wọ́n gbà ka alukuran ànábì ní ẹjẹ́ ò bá ṣe bẹ́ẹ̀ yìí ṣe ara wa àbúfàwà ẹmọ́ gbàgbé abdullahi ibn masud tó fẹ́ sọ̀rọ̀ yìí ohun gangan fún rẹ̀ wà lára àwọn tánàbí ní kákọ́ kùránì lọ́dọ̀ wọn nínú ẹgbà wá mi ànábí ní man yuridu an yaqra al-Qur'ana gọ́dọ̀n kama nuzila falyaqra bìkìrátì ní ummil abd ẹ̀ta fẹ́ pé kùrán bọ́lọ̀ bí mọ̀lẹ́ká jùlọ ṣe mú wá gan ẹ́ ní kíkù bó ṣe mú wá nígbọ̀dọ̀gbọ̀dọ̀ tó dùn yẹn fresh báàdà nítorí mọ̀lẹ́kà ṣe mú mọ̀tẹ́rẹ́ jìbìrì ṣe mú wá kó lọ mọ ká bí abúlé ibùnú masoid ṣe ń kà kó lọ mọ ké kúrán bí níjọ́ ànábì eh, eh, ní nàbí sallallahu alaihi wasallam ànábì sọ fún mi kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run bá pé iqra ké fèmí náà kí n gbọ́ mo wá sọ pé yá akọrọ̀wò àléìka wà àléìka anzala kí n mọ́ ké kùrán kùrán fún nígbà tó yẹ pé wọ́n gangan ni a sọ kùrán nìkalẹ̀ fún èyí <laughs> onídùn a máa ké fún kọ́l ànábì ni inni uhibbu an asma'u min ghayri èmi nífẹ̀ẹ́ láti mọ́ gbọ́ kùránì látẹnu ẹlòmí kí èmi náà máa tẹ́tí sí kẹlòmí máa kà fàkọ̀rọ̀ tó alẹ́ suratan mo wá ké sórọ́tù nìsáà fún ànábì hátà jẹ́ ètò ìlà áàbì ìlà àyà títí tí mo fi wá ké débi àyà tọ́lọ̀ ti sọ àyà 41 pé fàkàyífà ìdájí ìnà min kulli ummatin bi shahidin wà jẹ́ ìnà bí kààlà àhùlá ìṣàhídà fàkàyífà báwo ni ó ṣe rí ìdájí ìnà min kulli ummatin nígbà tá bá mú wá ní gbogbo ìjọ fìṣàìd ẹlẹ́rìí tí ó máa jẹ́rìí lórí ìjọ kọ̀ọ̀kan pé òjíṣẹ́ wọn jíṣẹ́ òjíṣẹ́ jíṣẹ́ òjíṣẹ́ jíṣẹ́ hmm? òjíṣẹ́ wọn jẹ́rìí lé wọn lórí òjíṣẹ́ wàjí ìnàbíkà òjíṣẹ́ àwọn ìran Musa Musa jẹ́rìí pé òun jíṣẹ́ fún wọn ànábì nóòhù nóòhù jáde yóò jíṣẹ́ fún wọn Dáúd Suleiman Zakari gbogbo àwọn ànábì Ọlọ́run ó máa sọ fáwọn jíṣẹ́

kọ́ọ̀lù ànábì wa ni hasbukale ana hasbukale ana hasbukale ana ó ti tó báyìí ó ti tó báyìí ó ti tó báyìí pé kó mọ́ kè síwájú mọ́ faltaftu ilé ì mo wá bojú wà ànábì fàídà àyìnáú tàdùrìfàn mo wá rí pé ẹ̀yìn ojú ànábì méjèèjì omi ń dà ní ojú ànábì méjèèjì gbà tó ń kà débẹ̀ mutafakun ali bukhari àti muslim ni ó gba hadith yẹn wá àlàyé ṣókí lórí gbogbo ń tààkà yẹn alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀rí pé mo ṣàlàyé ní hadith alákọ̀ọ́kọ́ pé nígbà tí ànábì ní ọlọ́run ò yọ̀ǹda ká dun ohùn hmm, sí kùránì kíké sí nǹkan kan láyé irú èyí tó yọ̀ǹda pé ká dùn sí kùránì mo rò pé ó ti yé bó ṣe yọ̀ǹda fáànà bí tálà ànábì táwárì pé ó yọ̀ǹda ohun tó dùn yẹn fún yẹn ànábì Dáúd so ó fi hàn pé gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa dùn òun sí láyé tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún ẹni tó bá tún ní mọ̀ jù mí lọ pa ẹ̀ ọlọ́run ò yọ̀ǹda ohun dúndùn ń bẹ bí ìwé tó yọ̀ǹda fún alukoran kìkí ó fi hàn pé téèyàn bá lóhùn dúndùn dáadáa nǹkan tó yẹ kéèyàn ó lọ mọ́ fún dúndùn rẹ̀ kéèyàn ní koran òun ni kó lọ mójútó torí pé yóò máa gbà láàdá ó ń sùn jálá ó ń kéwì ó ń kọrin kò sí láàdá tuntun tó fẹ́ gbà ń bẹ̀ bí kó fi ohun yẹn ké Qur'an táwọn èèyàn máa gbọ́ ẹ̀yìn náà ìwò dábá ń gbọ́ Qur'an irú àsùdéè tó máa ń irun ní haram gbogbo ara ó balẹ̀ táwọn náà bá ń gbọ́ àbí ẹ̀ ní ìsìn bá ń pè é ń gbọ́ nínú sẹ́ẹ̀tì pé ara ti gan ó balẹ̀ láì àwọn ẹrú abdulbasi sheik abdulbasi jùsọmọ látọdún tó ti pẹ́ ní ti kùránì tó ti kà látìgbà náà ẹwò ti sin à ń gbọ́ bí ẹni kó sì wà láàyè àwọn mìṣáwí àwọn kúsọ̀rí àwọn jáde àwọn oríṣiríṣi àwọn àfáàfáà bá bá kan ti ka kùránì sẹ́yìn tí wọn ò tiẹ̀ sí láyé mọ́ àwọn tó tún wà láyé sí bro àṣẹ́kà dr ayub òun ti kú àwọn tó wá wà láyé sí nǹkan bá ṣe tí wọ́n ní ohun tó dùn tí wọ́n ń ké kùránì gbogbo wa náà bá gbọ́ ẹ̀rì ara wa máa ń balẹ̀ kálá wà láwùjọ kan sí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹnìkan wá bọ́ sí kùrán ohun ẹ̀wá dùn ó ké kùrán subhanallah ẹ̀rì pé gbogbo èèyàn máa pa lọ́lọ́ ẹni tí èṣe mùsùlùmí gan ó dákẹ́ pé ah, lélé yìí yàtọ̀ ẹ̀tí èjì mùsùlùmí gangan fún rárá rẹ̀ yóò dákẹ́ ẹbí tí mo sọ ń bi wòlímọ̀ kùrántì ń ṣe nínú gáràjì ìjọ́bí níjọ́sìn ní tí ó ti jù bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí tí mo sọ mo ní nínú àwọn àdáyanrí tó wà fún Quran distinctive features of the Quran ọ̀kanù rẹ̀ ni ó ní ìwé kan téèyàn máa kà tínú èyàn ó mọ̀ dùn láìmọ̀ tó ń ni ìwé kan tó ṣe pé èyàn ṣe kíni èyàn ó mọ̀ ni láìní ṣe kíni láìní mọ̀ tó mọ̀ tí ń kà kò ní ní pé máa gbọ́ nìkan kíkà tí ní wọ́n lè máa kọrin tó ìbọ̀ tí wọ́n bá ní kò ní bọ́ ṣùgbọ́n kìí ṣe ti ó bá distinctive characteristics or features of the Quran àwọn àdáyẹnrí tó wà fún Quran táwọn ìwé mi ò ní nìyẹn ó pọ̀ ó tí mo ṣàlàyé ń jọyẹ̀ tí mi jẹ́ ṣàlàyé gan mo kà sọ ṣókíṣókí ṣe orí torí àsìkò ti lọ ọjọ́ náà kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ so Ọlọ́run yọ̀ǹda dẹ irú ohun tí ìtumọ̀ kejì àbẹ́kọ̀ọ́ kejì ni pé irú ohun tọ́lọ́run yọ̀ǹda fún ànábì Dáúdù yẹn kò yọ̀ǹda rẹ̀ fẹ́lòmíì láti ohun tó dùn yẹn kò yọ̀ǹda ẹ̀fẹ́ lónìí so ló fà á tó fi jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam sọ pé tó bá di jẹ́ ọ̀gbìnde nínú tí ó ṣẹlẹ̀ ní pé dáòdù gangan ànábì dáòdù alayhi salam ọlọ́run kó wá fohùn yẹn ké kùrán gbogbo àwọn ọmọ àlùjẹ́ náà insha Allah á fi ti wà gbọ́ inú wo wàá dùn tó gbòǹgbò ní wàá máa dùn náà nítorí náà gbogbo àwa ta lóhùn dúndùn ìwé ìṣòro ni wọ́n ní ká lọ máa fóògùn yẹn kọ́ kùránì ni wọ́n ní ká lọ máa fi ké gbogbo àwọn tí wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù bàbá mi bàbá mi kìíní kan oríṣiríṣi wọ́n lóhùn tó dáa bó tilẹ̀ jẹ́ pé ẹlòmíì kì í ṣe fóògùn ẹ̀dùn ẹ́ńjìnì ni wọ́n fi gbé jáde wọ́n sì gbé jáde náà kùránì ló yẹ kí wọ́n máa lọ fi ké torí pé orin kíkọ gangan ṣẹ̀rí àìsàn ò inú ọlọ́run ọ̀bọ̀ ò sí i torí pé ànábìdì máa adìnà lọ olè ṣe ìmọ̀ adìnà lìnàbí yìí husni sọ́ọ̀sì yàtàgọ́dúnà bíi quran ó ń ké quran pẹ̀lú òdúndùn pẹ̀lú ọ̀nà tá ń gbà kí ń kí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rush ní àti rush ní ohun olè jáde àbó olè ṣe fẹ́ kúlẹ̀ aládùn lọ́sọmọdé lẹ́mọ́jẹ́lẹ́ kò lè gbé kò lè gbé àbẹ́yàn máa ká ànábì sallallahu alaihi wa alihi wasallam ọlọ́run fún ànábì náà lóhùn tó dùn yẹba ṣe gbọ́nu hadithi yẹn hmm? hadithi ta ni albara ànábì ké wà sí ní wà zaitun ní ìṣà òun ò tí ì gbọ́ ohun tó dùn bẹ́ẹ̀ rí so ànábì gan dùn fún rárá rẹ̀ fún ànábì dùn nínú rẹ̀ ó ní wípé gbogbo àwọn tá a mọ kùránì ké dáadáa ó yẹ ká tún máa gbọ́ lẹ́nu ẹlòmíì gẹ́gẹ́ ànábì ṣe pé ta ni ó ṣe pé Abdullahi ibn Mas'ud radiyallahu wa sallallahu alaihi wa sallam wípé kó ti wa anzala unzila ìní ò mọ̀ ké kùránì ṣe wọn ni wọ́n sì sọ kùránì kalẹ̀ fún só mú ah, ànábì òun náà fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmí ẹ̀rì tí ń gbà pàmì bí gbọ́ kí ànábì ṣe omi ń dà lójú ànábì gbà fún kéde bí àyà àfọ̀tíwọ̀n nìkáyìn ó ní hasbukalẹ̀ ààrùn òtítọ́ olóyájẹ́ nínú súnà tẹ́nìkan bá ń ké kùránì abáfẹ́ dá dúró pótó hasbuk láàkàn sọ hasbuk e tó ẹ̀ àníṣọ́ pé sọ̀dáka láàlẹ̀ àbí hasbuk ó tó tàbí àníṣọ́ pé uskut dákẹ́ hasbuk dáná bí lò yẹn lágbìyànjú kálò ọlọ́run fún alágbọ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ níparí abẹ́lọ́run bá wa ju a ti dáadáa oníkálukú wọ ọlọ́run má jẹ́ kí o bá jẹ́ àlékún dáadáa ọlọ́run kò sí fún wa èyí a wí tó bá mu ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o kọ́lọ́run dùn wá rẹ̀ tí ara wa kọ́lọ́run ṣàforíjì rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run nàbí wọlé kábà nàbí wọlé má jà wà lẹ́yìn gẹ́gẹ́ a ṣe mọ̀ pé a ti wà nínú oṣù kejìlá àti Islam oṣù ojú ọ̀run pàǹfóṣù pàákà hmm, tààmù sí alkọ́mọ́rí hmm, èyí tààmù oṣù pàákà oṣù kejìlá láti wáyé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nípa àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tó wà ní oṣù Zul Hijja pé kò sí àwọn ọjọ́ ilé ayé tó dáa tó fún iṣẹ́ olóore onímọ̀ ní àyàmì amẹ́lù sọ́ọ̀lẹ̀ fíhí khairun min àbíhì lè àyàmì kò sí ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ilé ayé tó jẹ́ pé iṣẹ́ olóore a lè ṣe nínú rẹ̀ tí ó lóore tó àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul àwọn sọ̀hábí ní wàlá jihadu fi sabilillah tó bá yẹ pé ogun la lọ jà sójú ọ̀nà ọlọ́run kọ́ tá a lọ jihad láwọn ọjọ́ míì yàtọ̀ sọ́jọ́ mẹ́wàá nǹkan ṣe ládàá tá a gbà bẹ́ẹ̀ òtún ní tó ṣe olóore tá a ṣe nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù yìí ni ànábì ní wàlá jihadu fi sabilillah bẹ́ẹ̀ ni kódà bẹ́ẹ̀ yàn ṣe jagun sójú ọ̀nà ọlọ́run láwọn ọjọ́ míì pé ìṣọjọ́ mẹ́wàá yìí ládàá tí ó gbà ń bẹ̀ kò lè tó ètí ẹni tó ìlà rọ́jùl ẹni tó lè gba ládá tí ó tó àbí jùlọ ni rọ́jùl ẹni kọkùnrin kan ọ̀rọ̀já tó wá jáde lọ sójú ogun tẹ́ ń sọ bìnámàlì ìwà nàfsí ì pẹ̀lú dúkìá rẹ̀ àti ẹ̀mí rẹ̀ wà lámù ìyá rẹ̀ jáì ṣe ìn àtẹ̀mí àti dúkìá kò sí tó bá padà wálé ẹ pé dúkìá nǹkan sójú ogun òun náà kú sọ́hun òun ni ẹ̀san tí ó rí le ju ẹni tó orí tá a bá ṣe ní ọjọ́ mẹ́wàá ìlọ ìtumọ̀ rẹ̀ ní ṣókí ni pé fún àpẹẹrẹ aṣáàmọ̀ dábínù tí wọ́n pè ní làbídùn lọ ní tán bàbá tó mọ́ pè léso mọ́ká ń jọun táwọn ìbò ń pè ní date ṣe bá mọ́ bá mọ́ rà táwọn mọ́ làbí ń ti gbàrò kiri jẹ́ mọ́ ń tà tó mọ́ ń le kókókó báyìí date ṣe bẹ́ẹ̀ mọ́ bí kéèyàn wá mú ẹyọ kan rẹ̀ kó tún wá làá méjì kó wá wá látọ̀kan rẹ̀ kóun fẹ́ fún yàn torí tọ́lọ́run wá fún yàn ládá tí ó gbà lórí ẹ̀là àlàbídùn yẹn tó fún yàn yẹn ládá tí ó gbà ó ní tó wá jẹ́ àwọn ọjọ́ mẹ́wàá ìgbà o ni o ládá tí ó gbà ń bẹ̀ ju ẹni tó lọ ojú ogun níjẹta lọ ogun ẹ̀sìn ṣàpé ìjẹta yẹn àti ìbọ̀sóṣù tuntun tàbí ká sọ pé ní oṣù tó lọ ilẹ̀ nìyẹn lọ jagun sójú ọ̀nà náà ládá tí ó gbà ń bẹ̀ ju tẹ̀ tó jagun sójú ọ̀nà ọlọ́run lọ dàbí ní owó ṣe kéré tó tàbí ẹnìkan sálámọ̀ sí yàn ìyẹn wá ní wa alaykumu sálàm ó dáhùn tàbí ó sálámọ̀ sí yàn jẹ́ ìgbésẹ̀ olóore ni tàbí ó yan náfìlà anything tá sámọ̀ sí dáadáa tó bá ṣe kódà ládá tó gbà ń bẹ̀ ju ládá tó gbà nú àwọn oṣù Ramadan lọ tẹ̀lifá nàbí ni kò sí ọjọ́ náà kò bá jẹ́ ọjọ́ àwọn ọjọ́ Ramadan ládàá ń bẹ fún àwẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n iṣẹ́ olóore tó ṣe ní oṣù Ramadan yẹn ládàá tó ń gbà ń bẹ kò lè tó ládàá tó gbà láwọn ọjọ́ mẹ́wàá yìí ilé yìí fi hàn pé ọlọ́run fẹ́ fẹ́ràn wa ó sì fẹ́ kí gbogbo wa wà lìfẹ́ náà ẹ wo Ramadan béèyàn bá ti pàdánù àwọn ṣe olóore ń bẹ ó tún ṣílẹ̀kùn ilé ilẹ̀ ó tún wá ló tún jù yàn lọ láti jẹ́ kí àlùjánnà kó lè rọ̀ wá ká lè wọ̀ ẹlẹ́ẹ̀kejì láti tún fi ṣe wá lójú kòkòrò ṣe olóore tí ẹ̀ bá gbọ́rú ládàá yóò fẹ́ ṣe torí náà gbogbo àwọn ahun tí èfẹ́ tọrẹ àbí ìtàn bá gbélé wọ́n fẹ́ ṣe nǹkan kan gbogbo ẹni pé èèyàn náà fílà tẹ́lẹ̀ yóò fẹ́ yàn kálìjánnà ó lè di rọrùn fún wa ẹlẹ́ẹ̀kẹta yóò tún jẹ́ kí mùsùlùmí ó tún róore gbà lásìkò yìí láwọn olówó tí wọ́n bá gbélé iye wọ́n tètè máa ṣe tó àwọn tálákà ó tún máa ṣe gíní wọ́n mọ̀ ní yóò tún jẹ́ rọ́bà yóò tún jẹ́ ìkọ́ra ẹni lẹ́kọ̀ọ́ tó kọ́lọ̀ kó ṣàánú wa tó náà ẹ kí àwọn nǹkan wọ̀nyí kó fò wá rú ká mójú tó ṣe olóore kódà kan sí mùsùlùmí torí lérò ń gbà pé ṣe ń torí ìtọ́lọ́run ọjọ́ ìmọ̀ tó wà ń bẹ̀jọ àwọn yòókù lọ yóò gbà

sálámù sí mùsùlùmí tàbí kó lọ bẹ mùsùlùmí wò láti kó mọ́ṣáláṣí ẹnìkan tí ò wá mọ́ṣáláṣí lọ yẹ̀wò ń lọ kí ilé lọ bẹ̀wò ká sàlámà lẹ́kùn ẹ̀ka àárọ̀ àárín mọ́ṣáláṣí ṣé ò sí o tó ṣe olóore pọ̀ ìyọ̀bá àmọ́ ní kọ́bọ̀ yàtọ̀ sáwọn nẹ́bílà bá ti mọ̀ tẹ́lẹ̀ ni o yàtọ̀ sí ààwẹ̀ torí pé nínú ṣe olóore náà lààwẹ̀ ó fi hàn kí a lè gbààwẹ̀ láwọn ọjọ́ yìí ṣùgbọ́n kì í ṣe jọ mẹ́wàá báwọn èèyàn ṣe máa sọ fúlágbààwẹ̀ torí pé kò sáwẹ̀ níjọ ọdún yawmul eid yawmul akli wa shurb ọjọ́ ọdún ọjọ́ jíjẹ àti kí lòun àti ọjọ́ mímu ni èyí gbá pe wa pé wà níyù lọ́lọ́run lòun kódà ah, bàbá wà níyù ni wòlí ọlọ́run ọjọ́ léyà gan kèé jẹun yóò gbá ni ọjọ́ tó tẹ̀lé tó tẹ̀lé àti tó tẹ̀lé ọjọ́ iléyá gangan àtọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ni àyámú tẹ̀ṣe ọjọ́ tí kọ́lọ̀ ń pàlá lọ́yọ̀ alékúmú tí oṣù ti lé ti lé gbogbo ẹni tó bá ní èrò ń gbà ó pẹ̀ràn yá. kìí ṣe ànábì ò sọ pé gbogbo ẹni tó bá ti lẹ́ran iléyá tó fẹ́ pa sílẹ̀ o tó ní èrò ń gbà pé òun ó pẹran kódà kó mọ́ tí ì rí ẹran yẹn kódà kó mọ́ tí ì ní tí èpa lọ́wọ́ ṣùgbọ́n ń bẹnú èrò ń gbà rẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run pa lọ́dún yìí kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú irun ara rẹ̀ àti èékánná rẹ̀ mọ́ kò gbọ́dọ̀ gẹrun kò gbọ́dọ̀ fárun abíyá kò gbọ́dọ̀ fárun abẹ́ kò gbọ́dọ̀ gé irun mú àwọn irun tá à ń gé lára nìyẹn kò sì gbọ́dọ̀ gé èékánná ọwọ́ kò kí tẹ̀sẹ̀ ó dìgbà tí ó bá ti yí dìde tó pẹ̀ran ló tó láǹfààní láti ṣe bẹ́ẹ̀ fún tani ẹni tó ní èròǹgbà mọ̀nà àrọ́ọ̀dà ayùdọ̀ ẹni tó bá léròǹgbà pé òun ó ṣe kí ni òun ó pẹ̀ran ṣùgbọ́n tí sáà àwọn ò ní ká mọ́ pẹ̀fọn o bẹ́fọn bá bà léèyàn èèyàn ó pẹ̀fọn o wọn ò ní ká mọ́ pa ẹ̀yìn àgbẹ̀ ọ̀yà kan bá lójijì ló tú bọ́wọ́ yín bá tẹ̀ ẹ lé tẹ pa wọn ò ká mọ́ pa o àbẹ́yàn rí gàlà lóko ọbẹ̀ wọn ò kéèyàn ó mọ́ pa o aáyán inú ilé wọn ò ní ká mọ́ pa aáyán o ìdun wọn ò ní ká mọ́ pàdún o ẹta wọn ò ní ìta wọn ò ní ká mọ́ pa ìta nu létí ń jẹ́ èèyàn o gbòrògbò tí wá báyìí kankan tó ta wá wọn ò ní ká mọ́ pa kankan ìjà lọ́dé wọn ò ní ká mọ́ fi kẹ́míkà sí àbí ká iná nìkan ni wọ́n ní ká mọ́ fi jó wọn o gbòrògbò tí wá báyìí sí èkúté ilé tí ń dà wá láàmú kò sí tó ní ká mọ́ pa wọn ànábìbí ẹni tá a bá ti rí èkúté ilé ká pa ẹnìwé àtàbá ti rí àwọn èkúté ilé o àbí ìwà lórí èyí tó bá sì jábọ́ sínú omi wa ká dànù tó bá jẹ́ pé nǹkan tó jábọ́ sí bí ògì ayọ̀mí ìdànù dàbí tó wáyé pé tí àbomi sí ibi tí ó fara kan ń bẹ̀yìn ànábì a máa rí gbogbo ẹ̀ àádìí àárín ìdànù ló fà tí wa so gbogbo wọ̀nyẹn sọ pé ká ni pé di irun àwọn irun yẹn ni irun orí irun mú irun abíyá àti irun wọ́n sì gbé tẹ́sẹ̀ ń mo ṣe wá sọ ẹlòmí ò bá mi gbọ́ yé pé ó fi pa àlè fárun gbọ̀n rárá àlè fárun gbọ̀n ìdí tó jẹ́ kí n yọrun gbọ̀n lẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹkúkú gé nínú ṣẹ̀ríà Islam àfẹnití ẹ bá ti gùn kọjá nọ́mà kí ni wọ́n pè ní kọjá nọ́mà ó ti fẹ́ débi ìdodo rẹ̀ hmm? bá wọn débi Sheikh Al-Albani tó mú àwọn àsáàrù wa àsáàrù Ibn Umar àtàwọn míì ìkúùkù kan àbí méjì ní gúngún wọláàrin ètò bá kú ìsàlẹ̀ rẹ̀ àjẹ́ mi ò dẹ̀ rí irúgbọ̀n kankan tó tó kúùkù kan bíbẹ̀ lé méjì bó ṣe rí nìyẹn hmm? mi ò mọ̀ bóyá wọ́n róṣù ìjẹta òṣùgbọ́n ó dá mi lójú gbangba torí pé déètì ò ní yìí nínú ìgbèrí kàlẹ́ndà wọ́n ní àbí tí a tí oṣù tá ń bá tẹ́lẹ̀ oṣù sòlè níjà òun àtoṣù yẹn bára mu 29 tàbí 30 ni mi ò mọ̀ bóyá wọ́n róṣù ń jẹta ọ̀nà tí mi mi ò yẹ pé mi ò sí ara ní àná ni wà ní kàlẹ́ndà ṣe sọ̀tàn láti ṣe kó tó àgbọ̀ wọ́n dùn ẹ́ so àná ni wà nù òní ni jù gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé sọ́tàn dí kíá tààlẹ̀ ló sọ ẹ̀hẹ́ẹ̀ẹ́ ó ti àmẹ́sẹ̀ ń parí ẹ̀ ó parí nígbà tó bá sókóso ti àmẹ́sẹ̀ òun gangan náà ni táǹpé lánàásmẹ́ntì àdúpẹ́ fọ́lọ́m alékùn wọ́n ní aṣọ ìgbé ọjọ́ jímọ̀ ká mọ́ gbáwẹ̀ tó bá ìta fẹ́ dáwẹ̀ gbà níjọ́ náà àràfà bá bọ́ sí ọjọ́ jímọ̀ nǹkan ẹgbà kan ẹgbà ọjọ́ kẹjọ yóò jálà mú sí tẹwàá ọjọ́ kẹsàn-án yẹn nínú oṣù zùlíjà tí ó lọ bọ́ sí jímà ó bẹ̀rẹ̀ pé ẹbí gba ọjọ́ kan ṣáájú ẹ̀ kòrò jáde kéèyàn ó lè jáde á ní ṣùgbò àt kúrò níbi ìrújú torí pé a rínú àwọn àbáàdì wọn sọ pé ṣùgbọ́n ànábì fúnra ẹ̀ ló ní agbáwẹ̀ ńjọ́ àràfà kò bá àbọ̀ sí jímà kò bá àbọ̀ sí sátidé kìí ṣàwẹ̀ jímà kìí ṣàwẹ̀ sátidé lágbà bí ìṣe àwẹ̀ kí ni ọjọ́ àrọ̀fà àwọn apá kìíní máa àwọn apá àwọn sọ pé rárá o nígbà tí àràfà ń fi bọ́ sí jímọ̀ ẹ mọ́ gbàwẹ̀ lóòjọ́ jímọ̀ tá a bá béèrè lẹ́ẹ̀ pé àwẹ̀ ọjọ́ àràfà ló ń gbàbọ̀ tọ́jọ́ kílò ní jímọ̀ ní ọjọ́ kílò ní sátidé ọ̀nà ọ̀dà tá a bá fẹ́ bọ́ pò ní òru jù yàn àbí àgbàpè mọ́ ti ní nítànà bí sọ ni pé ẹni tí ó bá ti gbà kó gbà kan jọ kan àbí ṣáájú rẹ̀ tàbí lẹ́yìn ẹ̀ ẹnu kákàngbà torípà nílé ní eight ọjọ́ kẹjọ oṣù lòdì ìjà ní àràfà kọ̀ọ̀la tó bá ti lè bọ́ sí jímọ̀ á sì gbà kan ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kò bá bọ́ sí sátidé wallahu ta'ala a'lam ọlọ́wọ́ bá nìkan ló ní mọ̀ pé wọ́n bá náà. mo ti ṣàlàyé mo ní ìbéèrè wọn ni pé wọ́n ní ká mọ́ gbààwẹ̀ lọ́jọ́ jímọ̀ àdágbà kámọ́gbàwẹ̀ lóòjọ́ sátidé àdágbà gbogbo yíwa wọ́n wá ní tí ààwẹ̀ ń bá wá bọ́ sóòjọ́ jímọ̀ ńkọ́ yá àràfà ọjọ́ àràfà bá bọ́ sóòjọ́ jímọ̀ ńkọ́ tàbó bọ́ sóòjọ́ sátidé ní fi kún tá a lè gbà á wọ́n wá bọ̀ èyí pé apá kan náà àwọn apá àṣàlàyé pé a lè gbà á torí pé kìí ṣe ààwẹ̀ àdágbà jímọ̀ lágbà kìí sì ṣàwọ̀ àdágbà sátidé lágbà ààwẹ̀ táwa ń gbà níjọ́ àràfà wọ́n ní tàbá béèrè lọ àwọn èèyàn pé àwẹ̀ kí lẹ ń gbà yìí àràfà ṣùgbọ́n kí ló ní jímọ̀ ẹ̀ ànẹ́bìnrin ẹmọ́ gbàwẹ̀ ìjọ jímọ̀ ẹ ti gbàwẹ̀ náà kí ló ní sátidé ẹ̀ ànẹ́bìnrin ẹmọ́ gbàwẹ̀ ìjọ sátidé ẹ ti gbà náà nù kẹ́rì pé yóò dàbẹ̀ ń bọ́rọ̀ yẹn fẹ́ dáyàn láàmù láti wá bóòdè kúò nínú ìrújú yẹn nǹkan méjì náà ní alákọ̀ọ́kọ́ ni pé ká má gbà á rárá torí pé kìí kúkú ṣọ̀rọ̀ èèyàn ní pé ká lọ gbà ọ̀nà àkọ́kọ́ nìyẹn ọ̀nà kejì ni ká àwẹ̀ ẹjọ́ kan yẹn ṣáájú ìjọ yẹn gbogbo tí nítorí àdíìsì tó wá lórí àti kàmọ́ṣíláṣì ìrí òjùwẹ̀ríyà tánàbí ń bí pé ṣé gba àwẹ̀ lánàá gba àwẹ̀ gbogbo tí wá ń sì pé ó fi ẹ̀kú tó bá lọ bọ́sún jímọ̀ a jẹ́ pé ní àràfà lọ bọ́sún jọ jímọ̀ àágbà kan ní àlàmísì àágbà lóòjọ́ jímọ̀ tẹ́nìkan bá ní òun gbàwẹ̀ lóòjọ́ jímọ̀ ní àràfà mú gbà ẹbọ̀ àmẹ́bìnrin ẹmọ́ gbàwẹ̀ ní ó àlàyé tó ṣe nípa àwọn ẹran tí a lè pa léyà yìí hmm. tí wọ́n ní àgbò gbọ́dọ̀ pé ọdún kan èèyàn hmm. bá ní àgbò fún àpẹẹrẹ léyà fún ọ̀la ká máa pa ọ̀la yẹn ọ̀tún làlóde máa pé ọdún eh. tí a lè pa yẹn. nǹkan méjì ló lè ṣe èèyàn èèyàn rówó rágbò ṣùgbọ́n èèyàn lágbò téèyàn ń sìn ó wá kú oṣù ojú ọ̀run ni wọ́n fi máa ń kà ó oṣù ojú january february níjọ́ta lọ yídì gangan ọ̀la làgbò yẹn ó tó pọ́dún kan ọ̀tún lálágbàgbò yẹn ká lónìí ni yídì báyìí jẹmọ̀ báyìí ká ní òní ni yídì kí lónìí ní ọjọ́ jímọ̀ báyìí lónìí ni yídì fún àpẹẹrẹ ni àgbò yẹn ó wá kú ọjọ́ kan tí ó pé ọdún kan ó gbìyànjú pé ọ̀la sátidé ní ó pọ̀ ọdún kan àbí a wà lọ pa ní Sunday torí pé kìí ṣe pé kó gbọ́dọ̀ gan gẹ́rẹ́gẹ́ ó gbọ́dọ̀ tayọ ọdún kan tí wọ́n ń sọ yẹn mo rò bó ti a lọ pa nítorí pé àwọn ọjọ́ tá a máa pẹran nínú ṣẹ̀ríà Islam ọjọ́ iléyá gangan ọjọ́ tó tẹ̀lé ọjọ́ tó tẹ̀lé àtúkíní àtọjọ́ tó tẹ̀lé ọjọ́ iléyá gangan àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ìyẹn ìdáhùn àkọ́kọ́ ìdáhùn kejì ànábì sallallahu alaihi wasallam ti ṣe ẹ̀dẹ̀ fún àgbò láìsí àwọn ẹran so yòókù ni gẹ́gẹ́ bí ògúfe náà tó ń pè ní mèsò orógbò mi tàbí ewúrẹ́ ìsakọ ìsabo tó bá já wọn ní èyí tí mo kọ́ sọ yẹn mú wọn dáadáa tó bá jẹ́ àgbò ànábì wá ṣe ẹ̀dẹ̀ fún àgbò pé tó bá jẹ́ àgbò ní o tó bá ti pé oṣù mẹ́fà ó wọlé yá táà bá rí àgbò ọlọ́dún kan ìyọ̀dá wà fún wa láti pa olóṣù mẹ́fà ètò ẹ̀sọ́ kókò ọ̀la tí ó pọ̀dún kan níjọ léyà yẹn ti wọlé yá torí kó ti lé ní oṣù mẹ́fà ètì àgbò fún ti àgbò nìkan ní o ṣùgbọ́n tá já ẹran yòókù wọ́n pọ́dọ̀ pọ̀dún kan àgbò náà ta sọ náà pẹ̀lú májẹ̀mú pàṣẹ kíni ààrí àgbò míì láti lò àrábì wá ṣe ẹ̀jẹ̀ pé olóṣù mẹ́fà náà a lè lò ó tó bá jẹ́ mọ́ ìlú tí wọ́n ní yóò pọ̀dún méjì kérégbé kó pọ̀dún méjì gèrègé ń jọ yẹn o yóò lé làkúmítẹ́ ní kó pọ̀dún márùn yẹn yóò lé so wallahu a'lam gbogbo àbáfẹ́ béèrè béèrè kan àmì o àmì o nílẹ̀ ayé ọlẹ́ oní ẹ̀dọ́ bẹ́ẹ̀ ta lè fi lọ tẹ́lẹ̀ pé kí ẹ̀dá lè lọ sí. Òdodo ní inú súnà ànábì ní ọjọ́ ọdún gan àìjẹun lọ ọdún ni o. bá ti darí 8, fẹ́ gbà di ìwọ̀ rárá o gẹ́gẹ́ bá sí mọ́ gbàwẹ̀ yókù jẹ́ pé tóòrùn bá ti wọ̀ lámọ́ sínú kò rí bẹ́ẹ̀ lọ́jọ́ ọdún iléyá tá a bá ti lọ láàárọ̀ tá a jẹun tí wọ́n bá ti kí yídì tán bá a darí ká lọ jẹun ni o àyàfi pé nínú súnà Ànábì ni pé ẹran iléyá rẹ̀ tó pa ló kọ́kọ́ máa ń jẹ nínú ọdún torí náà fún àwa tá a pẹran kọ́lọ́n kó ṣe rọrùn fún gbogbo wa láti pẹran. Thank you ẹran wa yẹn ẹ̀ríkà bàbá wa ń jọun gògóńgò ẹran òsópágọ́ọ̀sì gògóńgò ẹran ni a máa jẹ àwọn ọmọ òpé ah, èwo tún lé lẹ́yìn kódà nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers nígbà tí wọ́n ti rí tíra nígbà nígbà yẹn ni wọ́n ti condemn ẹ̀ pé èwo tún láṣà yìí ìdí tí wọ́n fi ń jẹ gògóńgò làdí ìfì yẹn tí wá lóde tí wọ́n fi ń jẹ gògóńgò yẹn òun ló yára ṣàgbéjọba dúdú ẹran wọ́n ò tí ì sún tó bá jẹ́ kí wọ́n fẹ́ gbó awọ rẹ̀ wọ́n lè gbó láìkí wọ́n ó fa ni wọ́n ètí ìfa ẹ̀yìn ó ṣẹ̀ sí wọn ṣùgbọ́n wọ́n bá ti ń dú ẹ̀rọ tán ni wọ́n ó gé gògóńgò wọ́n ó fọ́nù wọ́n lọ jù sínú náà wọ́n ó yan yóò ebi ò ní máa pààyàn pàápàá bàbá ebi ò ní máa pa yóò rí tètè rí ìyànjẹ mo rò pé ìwà ń salam. náà ẹ̀ẹ́ wọ́n máa pẹ̀lẹ́ wọ́n ní ẹ̀yọ̀ méje wọ́n lè dá wọ́n pa màálù fún ìpàdéyà àti ràkúnmí náà àwọn àlẹ́ ọ̀pọ̀ lọ́sílásí ẹ̀fẹ́ ìṣọ́lẹ̀ àwọn mẹ́jọ wá wọ́n ti wá kú lẹ̀ ẹni méje lọ́dẹ̀ ní kópa òkúpa báwo láti ṣe ìṣẹ́ rẹ̀ kìí ṣe báwọn méje ni wọ́n ní kí wọ́n pa màálù kan tàbí ràkúnmí kan ní tí wọ́n sọ ní pé èèyàn méje lè ìgbàláàyè wà fún èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn márùn èèyàn mẹ́fà àti èèyàn méje láti pa màálùú kan tó ti pé ọdún tá a sọ yẹn ọdún méjì tó lé tàbí ràkúnmí kan tó ti pé ọdún márùn tó lé pẹ̀lú àníyàn páwọn paléyá wọ́n wà gba ládẹ́n tó paléyá so fún àpẹẹrẹ ní ìsìn wọ́n wá ju méje lọ wọ́n bá ti di mẹ́jọ àbí mẹ́sàn kò nira rárá ẹ lọ ra ẹran kan sí ẹran tó wọlé yá kan wọn ò pínra wọn sí méjì ta àwọn mẹ́jọ dáwó pẹ̀lú àwọn méje ni wọ́n dáwó ẹnìkan wọ́n bá pé mẹ́jọ pẹ̀lú èròǹgbà páwọn fẹ́ paléyà kò nira ẹran kan sí tó jẹ́ kò bá àjágbò kò bá àjẹ́ ewúrẹ́ kò bá àjẹ́ ògúnfe tó bá fi wọlé yá ẹ̀rà sí ṣẹ̀n pé ó túmọ̀ sí pé àwọn méje inú yín ti mú màálù ẹnìkan inú yín ti mú àgbò tàbí ẹran sọ ẹ̀dì gẹ́ẹ̀kì ẹ̀ torí pé ẹni tẹ́ bá sọ pé kí wọ́n lọ ẹran tẹ́ bá sọ owó ẹnìkan yẹn lè mọ́tò ṣùgbọ́n bó bá ṣe wù yín tó bá ṣe ṣe ni ó bá ṣe wù yín ṣùgbọ́n èyí tó bá mú jù wallahu alam ni pé gbogbo ẹ̀ ni wọ́n pín bákan náà gbogbo ẹ̀ wọ́n pín bákan náà tẹ́ bá lè dá pín fúnra yín tàbí kẹ́ gba àwọn alápatà pẹ̀lú májẹ̀mú pé ẹ̀ ní fáwọn alápatà yẹn nínú ẹran yẹn torípé ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn tó bá bá wa pẹran léyà tàbí wọ́n bá wa kún ẹ má fún wọn nínú ẹran yẹn ẹ béèrè owó ọ̀yà èló lẹ gbà fún ṣẹ́yìn owó oníkẹyìn fún wọn ẹ fún wọn lẹ́ran kó jẹ́ àṣà kan kẹ tó ti ìdì ìdì gan tí yóò bá ṣọ́ra ẹmọ òní tí kì í dì táwọn ọmọ kan ti lọ pẹran yín kalẹ̀ torí kíni torí nǹkan méjì àkọ́kọ́ ọrùn ẹran ẹ̀ẹ̀kejì wọ́n gba ẹpọn rẹ̀

ìwẹ́sìn àwọn alágbàgbà ní wọ́n bá yàn fún màálù yẹn ìfẹ́ gbọ́ràn o èyí ó jókòó dì wọ́n tí yóò máa ṣọ́ wọn ni à torí etí last year wọ́n sọ pé ẹ àbí yá ọdún bíi mélòó kan sẹ́yìn tí mo ṣe wọ́n ní àwọn gbọ́dọ̀ mọ́ mú bẹ́ẹ̀ ara aṣẹ́ àwọn ni èló lè ẹran tẹ́fẹ́ mú yẹ èló ló wọ́ tí mo last gan tí mo ṣe kan ọmọ kan nu wọ́n sì dọ́gbọ́n fẹ́ jí pamọ́ mo ṣọ́ lọ dá padà ẹgbòwò yín nítorí ẹ̀fà náà nípa àwọn èèyàn sanwó ní wọ́n bá sọ pé 10,000 sí ẹlòmínà ìwó ní kákànkún màálù èéṣe kún fún rẹ̀ wọ́n ma fún wọn 3,000 àwọn náà ti kó ẹran fún wọn náà pamọ́ wọ́n èlò lẹ́gbà 10,000 10,000 yìí rèé o la fi ilẹ̀ tẹ́bá ti kún tán tẹ́ mú nǹkan kan ìgbà 10,000 yìí ẹ̀ta jọ ń gbé ìrọ̀ o kò lè gba ẹran ṣẹ́ntẹ́ jọ ń gbé lè yẹn jẹ́ mùsùlùmí ẹ àní ẹran yẹn àní fún bẹ̀ owó iṣẹ́ rẹ̀ yẹn láàmù ẹ̀ẹ́dẹ́ jọ ń gbé lè kàn wá bá ń pẹran ó kàn wá bá ń pẹran tó kéé kéé ṣe pọ́ ń wá fún rẹ̀ pé abẹ́ bá ń pẹran o ẹ̀yin lẹ́pẹ̀ pé kó kàn ẹ̀pù yín dú ẹ̀yin ò dú àti lẹ́tà mẹ́ràn dú ó rọrùn náà ó ní lára ọwọ́ yóò mọ̀ dùn wá sírú ẹni yẹn bóyá lóúnjẹ ọdún ṣùgbọ́n lè gbé ẹ̀ lóúnjẹ ọdún ẹ má jẹ́ ká fún ẹ jẹ́ ká fún lóúnjẹ ọdún kó má jẹ́ pé à ń fún kó pẹ̀ràn láti sá kúrò níbi ẹran láti sá kúrò níbi ìrújú tó lè wá ṣùgbọ́n àmọ́ tí ó ń tọ̀hún yẹn kìí ṣe pé ó wá fi ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n síbẹ̀ tó bá ti di pọ́dọọdún yóò ti fọkàn sí pé àgbà bàbá ìpẹ̀ ẹran ẹran ó yọ wọ́lọ́ àyàn tí èmi ṣe rí sí nìyẹn ṣẹ̀fà máa ń sá fún gbogbo àwọn nǹkan tó bá ti fẹ́ mú ìrújú jáde kéèyàn wọn lọ lùgbà ẹ̀ òun ló dẹ̀ gbé jù lọ wọ́lọ́ àyàn àwọn èèyàn yín nìyẹn ó yàtọ̀ sáwọn èèyàn aláta ara alé náà bí ọmọ èèyàn tó bá ẹran ó ń fúnra àwọn èèyàn lẹ́tọ̀ọ́ sẹ́ran yẹn tẹ́lẹ̀ àwọn èèyàn so irú ẹni ṣá bá fún ṣá làbá ń gbélé bọ̀nà ń gbélé lábá fún pàǹfàwọn ará alélẹ́ran àwọn tá ń gbé pẹ̀lú Christian mùsùlùmí làákọ́kọ́ fún lẹ́ran táwọn Christian bá béèrè àlè fún wọn ṣùgbọ́n tí wọn ò bá béèrè ká mọ̀ fún wọn ló bá mú pẹ̀lú àwọn Christian tá a jọ ń gbé ń sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò jẹran léyá mọ́ ayé ìjọ ni wọ́n ń jẹ ní ìsìn wọ́n ti àwọn Pentecostal wọ́n ti ń sọ pé ẹran yẹn wọ́n ti fi Jésù ẹ̀jẹ̀ Jésù ti rọ́pò àgbò sókè ẹ̀mọ́ lọ wéèsì ẹ̀rin yẹn ṣùgbọ́n àwọn mí ó béèrè pé aláàjì àwa ń jẹran o mo ti lẹ́yìn kan tó sọ pé ẹ̀fẹ́ mi lẹ́rin ní jẹran ń tèmi o dẹ̀ ń ká mọ̀ ha kiri kiri yóò tó bá ní ìdí ẹ̀ yóò wá bá wa muslim la lè sẹ́ndì ẹ̀ sí bóyá àlèmọ̀tọ́ ẹni ara ní ṣẹgẹ́tẹ̀ tàbí ẹni tó ṣe pé àlèkọ́ ní à gẹ́gẹ́ bí Kùránì ṣe sọ ẹni tó yá ayò ọkàn ẹ ti mọ̀ pé kò pa ṣùgbọ́n kò ní wá béèrè alẹ́fẹ́ran ránṣẹ́ sí mùsùlùmù ni kò pẹ́ran kò dẹ̀ ní wá béèrè alẹ́fẹ́ran ránṣẹ́ sí yìí òrùgbòjì àgbà kírísẹ́nì èèyàn àní tí ìkọ́kọ́ kàn sílẹ̀ àwọn àti nọmba wán èyí tó bá yọjú yẹ fún wa òun rèé o ìmọ̀ kírísẹ́nì kan gbé sàlẹ̀ lọ́rùn alọ́fẹ́ran ránṣẹ́ sí kò sí o ẹ̀mọ́ ìlọ́fẹ́ ránṣẹ́ sí àwọn mùsùlùmí ní kákọ́ fi ránṣẹ́ sí náà tó bá wá ń béèrè ẹran gúdù wọn ò fẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ lọ́dún kan ànábì sọ̀lọ̀ láàrin wàsílà lọ́dún kan ó sọ fún àwọn sọ̀hábà pé ẹ gbọ́dọ̀ kó ẹran pamọ́ o ìgbà tó wá tọdún tó tẹ̀lé ànábì sọ̀lọ̀ láàrin wàsílà mo sọ fún yín lọ́dún tó lọ pé kẹ má ṣe pamọ́ nítorí pé èèyàn mú nígbà náà ṣùgbọ́n ní ìsìn ẹ̀pá ẹ̀jẹ kẹ́ẹ̀sì tún fi pamọ́ ìtẹ́bá fẹ́ fi pamọ́ bẹ̀ tó bó ṣe rí nìyẹn wallahu alam bàbá ìsọ àlékún sọ̀rọ̀ oúnjẹ wọn kí ni ìbéèrè yín gangan ìbéèrè yín ni gẹ́ẹ̀bí ní mo yẹn mo ti dáhùn ti bàbá yẹn mo ní irú ẹni yẹn ó wà ní àwọn ará alé wọn yẹn tẹ́lẹ̀ òun gan fún rẹ̀ lẹ́tọ̀ọ́ nínú àwọn tí ó jẹ ẹ̀ràn tẹ́lẹ̀ definitely wọ́n lè fún mú gbọ́rọ̀ yìí sàn. ó dáná ẹgbẹ́ wá níbẹ̀ sí yẹn ó wà kíyàn kú ọdún mo ti wá sílé yín rí náà mo wá lé àìsàn mi ya bóyá mi bóyá mi ò pẹran lọ́dún yẹn gan ni mo ti dọ́gbọ́n wá ń bẹ̀ yẹn mo ti wá náà pé ẹ ṣe tí ó àwọn ẹran kan wà tẹ ṣe fẹ́jà tẹ ti sí báyìí mo ti rò mọ̀ ẹ kà ń mi jẹ́ yìí ara ẹran mo ti mo ti ń dá wọ́n fún mi lẹ́ran jẹ o but àwọn ẹran yẹn wọ́n ti ṣe fẹ́jà àwọn ayé ayé ti ṣe báyìí mo ti wò pé yẹ pàṣẹ fún mi ní ọlọ́gbẹ́jì so ó dá abẹ́rádá nẹ̀bẹ́ náà àtúwátẹ́ jẹ́gẹ́ wá jẹ́ ṣùgbọ́n ẹ sọ fún àwọn tó fẹ́ mú bíà tàbí nǹkan pé kí wọ́n máa gájọ kí wọ́n máa torílẹ̀ bá ṣe ń bẹ̀ wọ́n àwọn mẹ́ra níwó ìwọ àwa là ń mú kìí ṣe wọn so tẹ́yìn ò bá dọ́gbọ́n fún àgbá ìgbẹ̀ wọn àkọ́kọ́ ni pé ṣe ó kò ní ìṣàlá ẹran ayọ̀ nìyẹn o ọlọ́run á ti rọrùn náà ṣe obìnrin fúnra ẹ̀ tó lè gbé ẹ̀rọ léyà ìyẹ̀dínà ó ṣe tó ṣe léwọ̀ fóbìnrin láti pẹ̀ran léyà o tó bá lè pa ẹlẹ́kejì ni pé bí ó fẹ́ ìgbà tí mo bí rà tó bá lè dúkù sí tó ṣe léwọ̀ àárín ìgbẹ́gbẹ́ tó sọ pé èèwọ̀ ni fóbìnrin láti pẹ̀ran iléyà fún rẹ̀ tàbẹ́ràn ní ìtàbá díẹ̀ tó bá ti lè ṣe ó mọ̀ náà. o bóyá òǹbí èèyàn hmm. ó jẹ́ ní tí àwọn ènìyàn ó máa ń padé yá lọ́dọọdún àbí àwọn ọmọ máa ń rìn lọ ní àpò eh. ó wá ti kú eh. àwọn ọmọ wa ń pa ọ̀nà ó dẹ̀ ti kú àbí bàbá ó wá ń pa nítorí pé ìyá àwọn àbí bàbá wọn máa ń pẹ́ ẹ̀rọ burú ń bẹ̀ dáadáa tó bí èèyàn bá ń ṣe tọ́lọ̀ ń fọwọ́ bàbá èèyàn máa ń pẹran ẹja máa pẹran èyí lọ nǹkan dáadáa kìí ṣe ẹran gan nìkan tó ẹgbẹ́ bàbá yín níjọ́ ọdún láwọn kan tó tún máa ń fún ní nǹkan bóyá nù fámílì bí àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn ẹbí ṣẹ́jọ́ náà ọdún máa ń fún wọn ní nǹkan ẹ̀yin ọmọ tẹ́ ṣẹ́ kù láyé àbáwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin ọmọ tẹ́ kù láyé yẹn ẹ̀tún lọ máa ń ṣe bí bàbá yín ṣe yẹn fún wọn ẹ̀rí wà fún dáadáa wọn ó pàdé ẹnìkan lórí orí egun anyway ṣá ẹ̀rí wà fún ṣá torí àsìkò ìmọ́dà àwọn èèyàn kí mọ́dìlé wọn bó ṣe rí ní wallahu a'lam وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته ايه ايه دي وني مصاب في